ẹ kalẹ̀ mo kí gbogbo ẹ̀yàn ọmọ yorùbá pátápátá nílé lóko lẹ́rìn àjò lẹ́yìn òdì tó bá rẹ̀ ń tó ṣẹlẹ̀ báyìí ẹnì kan tí gọ́ọ̀mẹ̀ntì nàìjíríà tí wọ́n dá sílẹ̀ ẹ wo àwọn èèyàn tó fẹ́ gbowó ẹ wo bọ́n ṣe ń jà wọ́n lè lura wọn torí owó tí wọ́n fẹ́ gbà ẹni pé ẹni pé nàìjíríà ti bàjẹ́ ayé nàìjíríà ti bàjẹ́ oníbùkún ti bà nàìjíríà nàìjíríà is not a country we need our own freedom we need our own country military ewu báwo yóò ṣe jà àtàwọn làwọn yóò ti kí òsì mi báyìí tí wọn bẹ gbowó wọn lè tún jà tó lówó wọn nàìjíríà yìí nàìjíríà ti bàjẹ́ ayé nàìjíríà ti bàjẹ́ ewu báwo yóò ṣe kẹwo ewu bó ṣe jà ewu ewu àwọn onílé ọlọ́nà ewu wọn báyìí ewu wọn báyìí onílé ọlọ́nà ewu bó ṣe jà nàìjíríà ti bàjẹ́ o ẹ̀kọ́ tí nàìjíríà gọ́ọ̀mẹ̀tì tí wọ́n kọ́ọ̀sì. Eko ti Nigeria government cause. Eko ti Nigeria government cause. Eko ti Nigeria government cause. Nigeria government eko ti wọ́n Fucking country. Fucking country. This is a fucking country. This is a fucking country. This is a fucking country. This is a fucking country. Ẹ wo ẹ wo wọ́n yé jà ẹ ẹ wo kọ́ ẹ wọ́n yé jà ẹ lẹ́yìn tí wọ́n nílé tó ọlọ́lọ́nà gbígbọ́ wọn fẹ́ gbowó wọn owó tí wọ́n ṣiṣẹ́ fún owó tí wọ́n ṣiṣẹ́ fún ipò wọn fẹ́ gbowó tí wọ́n ṣiṣẹ́ fún owó tí wọ́n ṣiṣẹ́ fún ipò wọn fẹ́ gbà ẹ wọ́n fi Nàìjíríà ẹ wọ́n yàtọ̀ Nàìjíríà fi jẹ wá àwọn yẹn táwọn fi jẹ wá ẹ̀jẹ̀ kọ́mẹ̀ táyé wọn ti bàjẹ́ ẹ̀jẹ̀ kọ́mẹ̀ ti ti bàjẹ́ this is a useless country this is a rubbish country this is a useless country this is a useless country this is a useless country àtàrọ̀ làwọn làwọn tí wọ́n jà yìí àti àrò lọ ti wà mí báyìí òru pawọ́ pawọ́ pawọ́ di ìrọ̀lẹ́ yìí ẹ̀wọ̀n kan tó kọ̀ ẹ̀wọ̀n kan ti lẹ̀ ẹ̀yà tó fi jẹ́ Yorùbá ẹ wọ àwọn ọlọ́pàá wọ́n ṣe separate wọn ni tí wọ́n ṣe separate wọn báyìí. Sẹ́yìn kọ báyìí. Thank you gani jaja ana fama yi ẹ wọ́n lẹ́yìn tí nàìjíríà pọ̀s ẹ wọ́n nàìjíríà pọ̀s wọ́n ẹ̀ṣẹ̀ làwọn ni o wọ́n ẹ̀ṣẹ̀ làwọn ni this is a useless country useless country fucking country ẹ bá àwọn èèyàn ṣe queue láti àárọ̀ ẹ wo ẹ bá àwọn èèyàn ṣe queue lórí owó wọn tí wọ́n fẹ́ gbà wọn tí wọ́n fẹ́ gbà ìwọ́n àwọn ṣe kíù lórí wọn tó fẹ́ gbà olókọ́ wàhálà wọ́n bẹ̀ sí ní jà àwọn onílọ́lọ́lọ́ wọ́n bẹ̀ sí ní jà wọ́n bẹ̀ sí ní jà this is a fucking country Useless country full country this is a full country Nigeria is a full country. Nigeria is a full country. It's a full country. Useless country. We need our nation. We need our own nation. Yes, we need our own nation. We cannot continue with this suffering. We cannot continue with this suffering. We need our own nation. We need our own nation. Thank you so very much. We need our own nation. Many people have been suffering from since since when they have changed this their current this the currency. Many people have been suffering. To collect money is a difficult thing in this country. This is too much. This is too much. It's too much for us. wò nígbà téèyàn ti jáde láti àárọ̀ tó wá queue sí ìdí ATM tí ó ti wọlé by this time tí ó ti wọlé by this time tó tún kọ́ọ̀sì kan tí wọ́n wá ń jà àwọn onílé ọlọ́nà ẹ tó bá yẹ pé tó bá yẹ pé nǹkan lọ nírọ̀rùn ni tó yẹ kéèyàn wá máa jà ní ìdí ATM ṣé kéèyàn máa jà ní ìdí ATM á lè wọ pé this is a crazy country it's a crazy country wọ́n ti tàtàrí dé ń bí báyìí náà wọ́n ti jàdarí àmọ́ wọ́n ti jàdarí sẹ́ẹ̀. wọ́n ti fẹ́ ọ̀gá tẹ̀ ní tẹ́lí ẹ yóò yẹ ti queue láti àárọ̀ tí wọ́n ti queue láti àárọ̀ ẹ by this time look at time ẹ wo time ẹ wọ́n tẹ̀ ti lọlé. fẹ̀rí àwọn tó jà yẹn nìyẹn o. mo ń gbọ́ yín. We need our own nation. We need our own nation. The best solution for us on the, in this country is Yoruba nation. The solution for us in this country is Yoruba nation. We need our own nation. We need our own nation. Ẹ máa wo àwọn èèyàn àwọn onílé ọlọ́nà. Ẹ wo bí wọ́n queue láti àárọ̀. Oòrùn ti pa wọ́n pa wọ́n pa wọ́n pa wọ́n pa wọ́n. Everybody ti tire níbí báyìí. Oko tó wá kọ́ọ̀sì kan tí wọ́n tún wá ń jà ní JTM. Ẹ pé this is a rubbish country, nonsense country, useless country. This is a rich, useless country, rubbish country. Breaking me down, bring it to what's closer to your doorstep. We need our own nation. Oh. We need our own nation. Let us come out. Ẹ Let's come out and fight for our own nation. Ẹ gbogbo wa jáde Enough is enough. Enough is enough for Nigeria government. Enough is enough for Nigeria. Enough is enough for Nigeria. Thank you so very much.